àjábálẹ̀ ìròyìn níkànnì yorùbá broadcasting network olùmọ̀ẹ́wà gbàjẹ̀kì ló mú eléyìí wá ní yàjó yàjó àwọn agbébọn ṣe àkọlù sí ìjọ paito yèdípò wọ́n sì jí àwọn ọmọ ìjọ kó o àwọn agbébọn ni wọ́n ti kọlù ìjọ tí a mọ̀ sí living faith church worldwide ti onígbẹ̀ẹ́ni ọmọ sí winners chapel wọ́n jí àwọn ọmọ ìjọ kó ìròyìn tó ń wọlé ní yàjọ́yàjọ́ ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbébọn ṣe àkọlù sí ẹ̀ka ìjọ Living Faith Church Worldwide tí gbogbo èèyàn mọ̀ sí Winners Chapel tí ó jẹ́ ìjọ tí olùdásílẹ̀ rẹ̀ ń jẹ́ Python David Oyedepo èyí tí ó wà ní agbègbè Ọ̀ṣàrà lójú òpópónà Lọ́kọjà sí Ọ̀kẹ́nẹ́ lábẹ́ ìjọba ìbílẹ̀ Àdàvì ní ìpínlẹ̀ Kogi lóru gànjọ́ lónìí gangan ló ṣẹlẹ̀ àwọn agbébọn tí wọ́n ya lu ọgbà ilé ìjọ Winners níbi tí àwọn ọmọ ìjọ kan ti wà níbẹ̀ tó ń gbáradì fún ètò ìsìn ni wọ́n ti jí àwọn ọmọ ìjọ mẹ́ta kó lọ olùdámọ̀ràn pàtàkì fún ìròyìn àti ìpolongo ọ̀gbẹ́ni Habib Jamiu fún alága ìjọba ìbílẹ̀ Adavi ìyẹn Joseph Omuya Salami ló ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ń jẹ́ kó ní mọ̀ wípé ọ̀gá ọlọ́pàá tá a mọ̀ sí DPO láti agbègbè Ọ̀ṣàrà Divisional Police Headquarter ni ó ti wá ṣe àbẹ̀wò sílé ìjọsìn ọ̀hún láti bọ́ sójú iṣẹ́ ní ṣíṣe àwárí àwọn ọmọ ìjọ mẹ́ta tí wọ́n jí gbé ìkìlọ̀ náà àti láti mú kí ètò ààbò kí ó padà sí agbègbè ọ̀hún. ajábalẹ̀ ìròyìn ni kò jù báyìí lọ ṣùgbọ́n àkọlé ẹlẹ́ẹ̀kan sí i ni wípé àwọn agbébọn kọlu ìjọ Paito Oyedepo wọ́n sì jí àwọn ọmọ ìjọ kó lọ. Olúmọ̀yàwó Bàjìgín ló mú ròyìn wá sí tí ìgbọ̀nyín láti kànnì Yorùbá Broadcasting Network ẹ e subscribe kẹ sì máa share kẹ dẹ̀ máa like ẹ pẹ̀lú notification bell ẹ mọ̀ gbọ́ bó ṣe wọlé ní yàjó